وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọba adẹ́dàá allah subhanahu wa ta'ala tó tún kọ àkójọpọ̀ wa ọba tó fi ìyọ́nú rẹ̀ kó apapọ̀ kó má fi ìbínú rẹ̀ tó aká. a ṣe àlùkáwọ̀ ni pé a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ nípa pípè mu tí a ń pè ní al-adhan adhan ordinarily n tó túmọ̀ sí ní ìpolongo ṣùgbọ́n tí a bá lò ó sharia Islam n tó túmọ̀ sí ní wípé ìpolongo àsìkò ìrun pẹ̀lú àwọn gbólóhùn kan kì í ṣe wípé ti àgbélẹ̀rọ àwọn gbólóhùn yìí gbólóhùn tí kò pọ̀ lọ títí ni ṣùgbọ́n àwọn gbólóhùn ní tó jẹ́ wípé àwọn ohun tó kójọ pọ̀ sínú kì í ṣe kékeré. Uh, bí àwọn gbólóhùn yíyó bí wọ́n ṣe mọ níwọ̀n báyìí wọ́n kó gbogbo ntí a wá ṣe láyé àti ntí à ń jẹ̀ràn ní gbangba ajó gbẹ̀ǹdẹ̀ alikiyama wọ́n kó wọn sínú torí wípé gbólóhùn ni tó ń polongo àkídà àdìọ́kàn tá a fẹ́ kí gbogbo mùsùlùmí ní gbólóhùn Allahu Akbar dájúdájú ìtò ń fi hàn ní wípé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó tóbi ju ti ọpọlọ ẹ̀dá lè gbé lọ látara wípé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó tóbi ju ti gbogbo ọpọlọ ẹ̀dá lè gbé lọ yìí à ń jẹ́rìí sí wípé kò sí ntótósìn àfi ọba náà Allah subhanahu wa ta'ala kì í ti ń ṣe yẹn nìkan à ń tún jẹ́rìí sí náà wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹrú sìn rẹ̀ ni èyí ò ní wípé yàtọ̀ sí pé ọba adẹ́dà tó sìn o ẹni tá a fi sínsìn wa jọ tí à ń nírètí pé látara fífi sínsìn jọ yóò jẹ́ ní tí ọba adẹ́dàá tẹ́wọ́ gbà níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama òní òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn eléyìí ni àwọn gbólóhùn yìí ni wọ́n ń pè wá sí iṣẹ́ tó lóore jùlọ lẹ́yìn tí èèyàn bá ti gba ẹ̀sìn tán ẹ̀sìn islam tán ó ní irun torí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní asọ́láàtú khairul mawdi'i ntọ́ dáa jù níṣẹ́ téèyàn fi ṣoríire láyé ń bí àti gbangba ọjọ́ gbẹ̀dẹ̀ kíyàmá ó ní irun òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé nǹkan àkọ́kọ́ tí a kọ́kọ́ yẹ̀ wò nínú iṣẹ́ ẹ̀dá ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó ní o ẹni tírun rẹ̀ bá yanjú wọ́n bá yanjú ètò kù nínú iṣẹ́ rẹ̀ kọ́lọ́ mọ́sá jẹ́ kí irun wọn yanjú ẹni tí wọ́n bá da ìrun rẹ̀ lù láyà kò sí ní tó gbé wá gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ló fi jẹ́ wípé ó pàtàkì kí a mójútó ọ̀rọ̀ ọ̀run lẹ́yìn eléyìí àwọn gbólóhùn ìpèpè ìpolongo yìí ó ń pè wá sí oríire alfalah falah oríire tí ń pè á sí èyí tó jẹ́ súkẹsúkẹ nù rẹ̀ jù òní ti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiamu tá a bá wá wo gbogbo àwọn gbólóhùn yìí a rí i pé gbogbo nǹkan àgbaniníyànjú láyé téèyàn ó fi ṣoríire lọ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà àti béèyàn ó ṣe to ọ̀rọ̀ ara rẹ̀ ó kún sínú gbólóhùn yìí nínú hikma ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ìpèpè sírun ó jẹ́ àwọn gbólóhùn torí gbólóhùn rọrùn jùṣẹ́ lọ ibikíbi tẹ́ẹ̀dá bá wà àti sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rùn ju wípé kó ṣiṣẹ́ lọ ló jẹ́ wípé kò sí ibi tí a wà tí ìpè irun ọbọ wàlẹ́kùn mọ́sálàmù tó lábàkàtà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam <clears throat> wọ́n mú ọ̀rọ̀ wa tó pọ̀ lórí ọlá tí ń bẹ fún irun pípé nínú rẹ̀ ni wípé ibi tí wọ́n bá ti pèrun àṣetáni ò ní dúró mbẹ̀ yóò fẹ́rẹ̀ gèèní lópin ìgbà tí wọ́n bá ti ń pèrun lọ́wọ́ o àṣetáni ò dúró kì í ṣe ẹnìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé tó bá jẹ́ wípé a mọ ọlá tí ń bẹ fún ìrun pípé àti sáfù wájú ni kò sẹ́ni tí ó gbà kẹ́nìkan ṣáájú òun àyàfi tá a bá dìbò náà ẹjá dìbò ta ni ó pè wọn lẹ́yìn ìgbà tá a bá ti pé gbogbo wọ̀nà torí nínú tí a fẹ́ ká pé nínú wọ̀ọ̀rùn pípé ò kí ẹni tí ó pè wọn kóhun rẹ̀ ó dùn tí ó fi jẹ́ wípé àwọn tí wọ́n ń gbọ́ bó ṣe jẹ́ pé a fẹ́ kí ẹni tí ń ka Quran kọ́ka pẹ̀lú ohun arò kìí ṣe ohun orin o ohun orin àti ohun arò wọ́n yàtọ̀ síra wọn kó pé bá ṣe fẹ́ ká ka Quran pẹ̀lú ohun arò tó fi jẹ́ pé ẹnikẹ́ni tí ń bá ń bẹ ń tòsí yóò yóò mú lọ́kàn bẹ́ẹ̀ náà la fẹ́ ká pè mu ẹni tí ó pè mu kó ohun rẹ̀ ó jẹ́ o kó pè pẹ̀lú ohun àrò tó pé ẹnikẹ́ni tí ń bá ń gbọ́ yóò jẹ́ yóò pè orí rẹ̀ wálé láti wá jẹ́ pé ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala. tí ó fi jẹ́ pé gbogbo ohun tí máa ń ṣe yóò fi lílẹ̀ náà òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wọ́n sọ fọ́ọ̀kan nínú àwọn sàábé radiyallahu anhu ó ní mo rí i pé o fẹ́ràn ìmọ̀ yẹra fún ìlú kó o máa lọ sóko láàrin àwọn àgbò rẹ tó bá rí bẹ́ẹ̀ ìyọ̀n ní wípé kò ní máa ráàyè wá sí ọ̀dọ̀ òjíṣẹ́ náà tìlà sílà gbogbo gbà bó ṣe jẹ́ wípé ọ̀gọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ láyé tá a wà ń bí nísìnyí gan different professional calls callings kò ní jẹ́ kí ẹni tó fẹ́ ṣẹ̀sìn kó máa wà ń lo ike gbogbo ìgbà àwọn nǹkan kan bẹ tó gbọ́dọ̀ mójútó òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó pè àkíyèsí sàábẹ̀ yìí sí Abu Sa'id al-Khudri ó ní tásìkò òun bá tó mọ́ṣálá ìpèrún mọ́ṣálá ìṣe ìkọ́mọ̀ kódà bọ́ bá wà nù gbó. òjíṣẹ́ náà Muhammad sallallahu wa sallam wá fi kún fún wípé kí ni ó ní bí ohùn rẹ bá ṣe gùn tó kò sí nǹkan kan tí ó gbọ́ ohùn rẹ àlìjànú ni èèyàn ni tàbí ẹni nǹkan kan. kan àyàfi kó ṣe kíni àyàfi kó jẹ́rìí gbé ọ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiam lórí ọ̀rọ̀ yìí nǹkan pọ̀ ń bẹ lára ń ta gbọ́dọ̀ fàyọ̀ ń bẹ ni pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní nǹkan kan gbogbo ilẹ̀ tá a rìn lórí rẹ̀ gbogbo ibi tá a ń sá pamọ́ sí yálà gan ẹran ara wa wọ́n ń jẹ́rìí lórí gbogbo ń tà ń bá ń ṣe tàbí ń tà ń bá ń sọ tó jẹ́ pé níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmá kò sí ibi tí ẹ̀dá ọgọ́ sí bó ṣe jẹ́ yí pé à ń fẹ́ gbogbo ń tà ń bá ń ṣe kọjá ní tí ó bá òfin ọba adẹ́dàmọ́ Allah subhanahu wa ta'ala wọ́n fẹ́ ká máa ṣọ́ra fún tí ó fa ìbínú ọba adẹ́dàmọ́ Allah subhanahu wa ta'ala torí pé gbogbo ibi tá a wà àwọn ọmọ ogun ọba adẹ́dàni tí wọ́n jẹ́ èrí gbè wá tàbí kí wọ́n jẹ́rìí lé wa lórí. ló fi jẹ́ pé ntí máa mú kí ọ̀rọ̀ ẹ̀dá ọ̀yẹ́jú òun ni wípé kó tún iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣe kó rí i wípé iṣẹ́ ọwọ́ òun bá ntí ọba adẹ́dà láàlẹ́ lọ lópin ìgbà tẹ́lẹ̀ yìí bá ti wà gbogbo òkè ìṣòro tí ẹ̀dá bá wà nù rẹ̀ Allah subhanahu wa ta'ala yóò sọ di pẹ̀tẹ́lẹ̀ Allah fi ń pe àkíyèsí wá sí wa man yattaqillah yaj'al lahu makhraja ẹni tí ọba páyà ọba adẹ́dà kí ni páyà ọba adẹ́dà ó ní mímú òfin rẹ̀ ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba gbogbo ohun tí a máa ń ṣe ní kọ̀kọ̀ tàbí ní gbangba kó máa tẹ̀lé ń tí ọba adẹ́dà ń fẹ́ makhraju nu akóyọnu nínú gbogbo ewu ló fi jẹ́ wípé ìmá ṣe tọ́ọ̀bà ìmá tọrọga istikfar lẹ kọ́kọ́rọ́ ńlá ni fún oríire látọ̀dọ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala nǹkan lé ni ò tó gbogbo bí ọba ṣe lè wù kó rí ntí èèyàn fi ní àlékún ntẹ́yàn fi rí ìdẹ̀kùn ntẹ́yàn fi ní ìlọsíwájú ò ní pé kí ni kó sẹ́rí padà kúò níbi ntí ọba adẹ́dàá ọ̀fẹ́ kó tẹ̀lé ojú pọ̀nà ntí ọba adẹ́dàá ń kó dẹ̀ mú tọba adẹ́dà gbọ́. òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní la yasma'u madda sawti al-mu'adhdhin jinnu wala insu wala shay illa shahida lahu yawm al-qiyamah. níbi tí ohun wọn ti ń pèrún tó dé bọ́ bá ṣe gùn sí bí ohun rẹ̀ bá ṣe jìn sí kò sí nǹkan kan tí ó gbọ́ alìjánu ní ìyẹn ní tàbí ẹni nǹkan kan òkúta ní yẹ̀pẹ̀ ní ewé ní gbogbo nǹkan kan wọ́n ṣe wọ́n jẹ́rìí dáadáa gbé ẹni tí ń pèrún almu'adhdhin níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama <clears throat> nínú ẹgbà wa mi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé yakfuru lil mu'min muntaha adhani olùgbàgbọ́ òdodo almuazin ibi tí yóò ní àǹfààní wípé à ń ṣìpẹ́ fún un wípé kọ́lọ́hún ọbọ̀ foríjìn dé ibi tí ohun rẹ̀ bá dé ni ibi tóhun rẹ̀ bá kọ́bà gbogbo ohun tí ibi tóhun rẹ̀ dé àlìjánu ni o èèyàn ni o gbogbo nǹkan ni ó jẹ́rìí gbè ni ó tọmọ tọrọ gáfárà kù débi kó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé. ويستغفر له كل رطب ويابس سمعه ewéni nǹkan كان بميني، ntí ẹsẹ̀mí ni wọ́n máa tọrọ pé kí ọlọ́run ọba kó forí jìn ẹni tí ń pèrún nínú ọlá ń bẹ fún ìrun pípè ní eléyìí ebi pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ṣàdúrà fún àwọn tí wọ́n ń ṣáájú wá tí wọ́n ń kírun fún wa àti àwọn tí wọ́n ń pèrún náà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní alamarshid alaima wọ́n bá dẹ́dà bá a tọ́ àwọn tí wọ́n ń ṣáájú fún wa kírun bá a tọ́ wọn sọ́nà torí látara ọ̀tọ́ sọ́nà wọn làwa náà ti ṣoríire wọ́n dẹ́ máa ń sọ yìí pé waqfir lil mu'adhdhini àwọn tí wọ́n ń pèrún fún wa kí ọba adẹ́dà kọ́mọ́sà bá foríjì wọn. débi pé ojúṣe ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé tí ẹrú bá wà ní ibì kan lórílẹ̀ tásìkò òrùn wá tó tó wá pè tó ṣàlùwàlá tó pèrún tí ò bá rí omi tí ó fi ṣàlùwàlá kó ṣe tayammum tó bá jẹ́ pé ìkọ́mọ̀ nìkan ló ṣe màláìka wọn ó kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó bá pèrún tó ṣèkámọ̀ àwọn ọmọ ogun àwọn màláìka tí wọ́n pọ̀ tó jẹ́ pé ma la yara tarfahu ojú rẹ̀ ò lè ká bí wọ́n ó ṣe pọ̀ tó ní tó ní kó wọ́n ó wo ibi tí òpin wọn dé nínú àwọn màláìkà báyìí àwọn ni wọ́n kírun lẹ́yìn rẹ̀ kò rí wọn o ṣùgbọ́n wọ́n wà níbẹ̀ tí wọ́n kírun pẹ̀lú rẹ̀ látara pé kíni látara pé ó pèrún kó tó ṣe kọ́mà ló fi jẹ́ wípé kì í ṣe ìgbà tí àsìkò èèyàn bá wà ní gbòòrò nínú jama nìkan kódà o nìkan gan fẹ́ dànù kí níbi tó wà ó ṣe nínú igbó ni ó ṣe nínú gbòòrò ni ó ṣe òun tí ó fẹ́ jẹ ni tí ìbá ti ṣe wípé inú masjid ni tí wọ́n ti pẹ̀rù ti tẹ́lẹ̀ ọ wà ó rìnrìn àjò àsìkò orun tó ó ṣàlùwàlà ó pè mú kó tó kì kódà bọ́jú òun nìkan ló wà ń bẹ̀ gbogbo àwọn ọlá yìí ó wà fún. ọ̀rọ̀ ìrun pípé àti àwọn kẹ́lìmà rẹ̀ kò kàn wá lásán látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní nígbà táwọn dé Madina àwọn máa kójọ pọ̀ ni tásìkò òun bá tó àwọn sọ fúnra wọn àwọn wá ń wò kí làwọn ó fi pèpè tí ó fi jẹ́ pé olúkálukú ó mọ̀ yìí pé àsìkò òun ti tó fatakallamu yawman fi dhalik wọ́n wá ń sọ̀rọ̀ lórí eléyìí níjọ́ kan faqala ba'duhum àwọn míì nù wọn sọ wípé ẹ̀jẹ̀ á máa laago bíi tàwọn ẹni ṣọ́ọ̀ṣì àwọn míì ní rárá fèrè ní ká máa fọn bíi tàwọn Yahud Umar radiyallahu anhu wa ni àṣe gbé ẹnìkan dìde kọ́ máa pèrun kó tó di pé lè ṣẹlẹ̀ abdullahi ibn zayd ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam radiyallahu anhu ó ní nígbà tá à ń jíròrò ṣé aago láàlù ni àbí fèrè láàmà fan ni ó ní láti fi pèèyàn pera wa sí irun kíkí mo rí i lójú oorun pé ẹnìkan ó ń yí mi po ó mú aago dání dání lọ́wọ́ mo wá ń bi léèrè lójú oorun ṣọ́ọ̀ ń ta aago yìí ni ó ní bẹ́ẹ̀ ni ó ń wá ń bi mí léèrè pé kí ló fẹ́ fa aago ṣe mo wá ní nídìí rúbíhì ila salat a fẹ́ máa lu aago ni fún àsìkò oorun kọ́lá afala adulluka ala ma huwa khairu min dhalik ṣé kí n fún ọ ní rò ó ìtọ́lọ́lá ju èyí tó ń béèrè lọ faqultu bala mo ní bẹ́ẹ̀ ni kọ́lá faqala taqul ọ wá sọ fún mi wípé kí n sọ báyìí allahu akbar allahu akbar allahu akbar allahu akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على الفلاح هيا على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ثم استأخر عني غير بعيد يباتو tó súnmẹ́yìn pẹ̀ fún ni tí ó jìnà jù thumma qala taqulu idha aqamta salat ṣùgbọ́n tọ́ ọ bá dìde láti fẹ́ wá kírun o lẹ́yìn ìgbà tó ti pèrún tán taqul kọ́ sọ báyìí pé allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ashadu anna muhammadan rasulullah hayya ala salah hayya ala al falah qad qamati salat qad qamati allahu akbar allahu akbar la ilaha illallah falamma asbahatu nígbà tilẹ̀ wá mọ́ ataitu rasulallah sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam mo wá lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam fa akhbartuhu bima ra'aytu mo wá sọ fún un tí mo rí fa qala innaha la ru'yan haqqan insha allah aláwòdodo lélẹ́yìí ègégé ni àlá òdodo nínú kíni nínú nùbúwà àlá tí olùgbàgbọ́ òdodo la tó jẹ́ àlá òdodo ìpínni nínú tí ọlọ́run ọba fi ránṣẹ́ láti tọ́ èèyàn sójú ọ̀nà pàápàá jùlọ tó láyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wá sọ pé faqum ma Bilal dìde pẹ̀lú Bilal fa'alqi alayhi ma ra'ayta falyu'adhin bihi pé nítorí àwọn gbólóhùn yìí pé sí lẹ́nu kọ́ kó fi eléyìí pèrún torí wípé Sayyidina Bilal fa innahu anda sautan min ohun rẹ̀ dùn ó rinlẹ̀ ó ń mú àrò wá ju tiẹ̀ lọ. Sayyidina Bilal Sayyidina Zaid radiyallahu anhu ó ní mo bá dìde pẹ̀lú Bilal mo wá ń kọ́ Bilal bí tí mo ti kọ́ tí Bilal ti pélé yìí fasami'a dhalika Umar bin Khattab wa huwa fi baytihi ìgbà tó pèrún tán báyìí pẹ̀lú àwọn gbólóhùn yìí Sayyidina Umar radiyallahu anhu ó gbọ́ eléyìí nígbà tí nínú ilé rẹ̀ ní gbólóhùn tí a pè fún irun fọkàrọjà yẹjúrú rìdáwó wọ̀yẹ̀kúlù wọ̀lẹ́bí bàcàfẹ́kẹ́ bẹ̀lẹ́ xaqiya rasulallah sallallahu alayhi wa sallam lọ́kọ̀dẹ̀rẹ̀ ètò mìtìlámà òrìyà ntí lágbájárì bẹ́ẹ̀ mi náà ṣe rí inú lójú ọ̀hún. faqala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wa sọ pé falilayi alhamd ọpẹ́ ni fún ọba alẹ́dà Allah subhanahu wa ta'ala. ẹnu kò sí pé tásìkò òrùn bá tó láwùjọ mùsùlùmí ọ̀ràn yẹn ni pé kí wọ́n pèrún torí hadithi malik bin huwairi. ó ní alọba òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́ láti lọ kọ́ kéwú láti lọ kọ́ ẹ̀sìn ajẹ́ ọ̀dọ́ ọjọ́ orí wa ó wọn a wà lọ́dọ̀ òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́ fún bí ogúnjọ́ òjíṣẹ́ náà Muhammad sílẹ̀ ala ó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ o ó láàánú ìdẹ̀ máa ro tọmọ làkejì mọ́ tiẹ̀ nígbà tó wò wá wípé ah, ọ̀dọ́ ni wá aláwọn èèyàn ń lé àníyàwó ó ń rí i wípé ara ó ti máa béèrè ilé ó ti máa fẹ́ pè wá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá sọ yìí pé ó wá òbí aléèrè bóòlù àṣefilé sí àṣàlàyé kùn ọ wá sọ pé irji'u ila ahlikum ètẹ́ ẹ ṣe ètẹ́ ẹ ti gbàǹkéwù ètẹ́ ẹ ti kọ́lẹ́sìn ó ti tó ní ìsìn náà ẹ wá padà lọ lé nísìn ẹ má fi lélẹ̀ gbòǹdùkú fa aqimu fihin wa allimuhu. ẹ wà láàrin wọn ẹ kọ́ wọn ní ntẹ́yìn náà kọ́ lẹ́sìn wọ́n mọ róòhù sọ fún wọn àwọn àṣẹ tí wọ́n pa wọn nínú ẹ̀sìn ọ lọ́nà tó pọ̀ wọ́dẹ́kẹ́rẹ́ àṣìyà sàbẹ̀ yìí ni nínú ntọ́jíṣẹ́ sọ níbi tó pọ̀ dé mo rí àwọn kan rántí òmíì but inú tó tún wá sọ ni pé wasallu kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun bí nísìn fa idha hadarati salat tásìkò òun bá ti tó falyu'adhdhin lakum ahadukum kọ̀ọ̀kan nínú yín kó dìde kó pè mí ẹ ṣáà ti rí báyìí ń ṣe nísìn bọ́kan nínú yín kó pè mí nínú yín èyí tó bá dàgbà jù nínú yín kó dìde kó ṣáájú òrùn fún yín. ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam látara eléyìí ni àwọn afáàfin mú wípé ọ̀ràn yẹn ni o níbi tá a bá ti kójọpọ̀ láwùjọ mùsùlùmí tásìkò òrùn bá ti tó a pẹ̀lú. tásìkò òrùn tó bá ti di pé a fẹ́ gbẹ̀rùn dúró a gbọ́dọ̀ ṣe kọ́mà kí gbogbo èèyàn mọ̀ yìí pé irun tá a pè o a ti fẹ́ gbé dúró. <clears throat> kì í ṣe ojú kan ṣoṣo yìí ni ọ̀rọ̀ ọ̀run pípé gbà wá. Abu Mahdura ọ̀kan nínú àwọn sàábé òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá kultu ya rasulallah alimni sunnat al-adhan mo sọ fún òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wípé kọ́ mi ní àwọn gbólóhùn tá a fi pè sírun kọ́lá famasaha muqaddam rasi òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá fọ́ pa mí ní ojú lórí wájú orí báyìí ọ̀fọ̀ pa mí bẹ̀ wọ́kọ́lá òjíṣẹ́ náà sàrà sílẹ̀ àwọn sọ báyìí wípé allahu akbar allahu akbar allahu akbar allahu akbar tarfa biha sautak ó sọ eléyìí ó gbóhùn sókè thumma أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم تخفض بها صوتك إليه وصجج مثلا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ashhadu an la ilaha illallah jẹ́jẹ́ ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadu rasulullah ashhadu anna muhammadu rasulullah mẹ́rin ta kọ́kọ́ asínsókè eléyìí tá a sọ yìí àṣejẹ́jẹ́ nínú hikma tí àwọn afa sọ pé wà lórí eléyìí ni wípé n tó ń pèpè sí i tàbí ntọ́ fẹ́ pèpè sí yàní ṣáàdà la ilaha illallah wa anna muhammad rasulillah sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ó ní hobnob ó ní ìpìlẹ̀ gbogbo oríire kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ara rẹ̀ náà kó o tó pe ẹlòmíì sí torí láti lé lèèyàn ti kó ẹ̀ṣọ́ ròde. tọ́ ọ bá ṣe jẹ́jẹ́ báyìí ọ mọ̀ pé eléyìí wà fún ọ nítò ń pèpè sí i o ọkàn dandan lórí ìwọ náà kó o mú lọ́kùnkúndùn thumma tarfa tarfa'u sawtak bi shahada òjíṣẹ́ náà sallallahu alaihi ni lẹ́yìn ìgbà náà tún wá gbóhùn sókè ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah.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 allahu akbar allahu akbar la ilaha illallah níbi ẹgbà wa mi ó sọ pé èmi ni mò ń máa ń pèrún fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kuntu uadhin li rasulillahi sallallahu alaihi wa sallam ó wá fi kún wípé. وكنت أقول في أذان الفجر الأول mo máa ń sọ níbi adhan alfajiri alákọ̀ọ́kọ́ kò sọ pé adhan awal ó ní mo máa ń sọ níbi adhan irun pípé alfajiri alákọ̀ọ́kọ́ torí méjì ni fajiri kadhib àti asadiq fajr al-kadhib alifajari alakọkọ alifajari irọ́ bí òrùn tán mọ́ kò ní tó bá ti jáde dúdú ó jáde lẹ́yìn rẹ̀ òkun ó ṣú lẹ́yìn rẹ̀ fajr as-sadiq alifajari ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ lẹ́yìn ìgbà tó bá ti yọ ilẹ̀ mọ́ ní máa tẹ̀lé tálífọ́jà rẹ lẹ́ẹ̀kejì bá ti yọ báyìí bí n bá ti ń gbòòrò sí ilẹ̀ ọmọ ọmọ sí ni isfar ní ọmọ ṣẹlẹ̀ ẹni tó ń pèrún yìí tó jíṣẹ́ lásán àṣàlám ní kọ́ nírun pípé yìí Abu Mahadura ní tó sọ ni wípé èmi ni mo máa ń pèrún kuntu wadhin li rasulillahi sallallahu alaihi wa sallam mo máa ń pè wọn fún jíṣẹ́ náà sallallahu alaihi wa sallam mo wá máa ń sọ níbi adhan al-fajr al-awwal tí àmọ́ wá fẹ́ pèrún wọn adhan al-fajr alákọ̀ọ́kọ́ tí àsìkò òun ò tí ì ni èyí tó ṣe irun ọ̀ranyàn ní èèwọ̀ láti kí bọ̀ tó ṣe kí ni oúnjẹ sàárì jíjẹ lẹ́tọ̀ọ́. èkejì ó ṣe irun lẹ́tọ̀ọ́ ó ṣe sàárì jíjẹ ní èèwọ̀ torí pé kí ni àlùfáàjì rẹ ti yọ tá a fi kírun àsìkò òun ti tó. as-salatu khairu minan naum ta lákọ̀ọ́kọ́ ìní torí wípé kì í ṣe láti fi pé irun láti fi kírun láti fi jí àwọn tí wọ́n bá fẹ́ jẹ sàrí tàbí àwọn tí wọ́n bá ń ṣe àmọ́lẹ́yìn lọ́wọ́ láti sọ pé kí wọ́n máa ṣe kí ni ká máa round up torí kì í sábà jìnnà sí irun pípé ẹlẹ́ẹ̀kejì. hadha wa sahihul qawl àrí nínú àwọn afáwa rahimahumullah wa hafadhallah subhanahu wa ta'ala alba alahaya minhu wípé alfajari ẹlẹ́ẹ̀kejì irun pípé rẹ̀ ni àkọ́kọ́ àdánù ẹlẹ́ẹ̀kejì ni ìkọ́mà torí òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam sọ pé bayna kulli àdánù asọ́láàt láàrin àdán méjèèjì ìrun wà ẹ̀yùn náfìlà wà fún yàn láti ṣe wípé ìgbà tá àlùfájàrí ti yọ yìí ìrun àdán alákọ̀ọ́kọ́ nù pé àdán ẹlẹ́ẹ̀kejì ó ní ìkọ́mà nínú ìbéèrè tí a béèrè náà ni wípé ṣé tí wọ́n bá ti pe ìrun àdánù èyí tẹ́ ẹ pè lákọ̀ọ́kọ́ yìí ká máa jẹ sàárì wọ ìgbà tí wọ́n bá ṣe ìkọ́mà la yaqulu bi hada ahad. hadithi abu mahdura yaani ó ṣe kashfu ilbas. hadith sahih sarih ó ní kuntu adhin li rasulillahi sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam mo jẹ́ pé mo máa ń pèrún fún jíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wa kuntu aqul fi adhan al-fajr al-awwal al-fajr alákọ̀ọ́kọ́ o àdánù rẹ̀ mo máa ń sọ pé as-salatu khairu minan nawm as-salatu khairu minan nawm lẹ́yìn mo bá ṣe hayya ala as-salah ala al eléyìí ló fẹsẹ̀ múlẹ̀ jù tó tẹ̀lé ẹ̀rí tó yanjú kì í ṣe ra amú eléyìí wá hadisi tó sahih tó dẹ̀ jẹ́ ó wà nínú sunan nasai ó dẹ̀ tún wà nínú sunan abi dahud torí arí nínú àwọn afa tí wọ́n fi ẹsẹ̀ eléyìí rinlẹ̀ ibn hazm az rahimahullah as-San'a'i fi subul salam sheikh muhammad nasiruddin al-Albani wọ́n ṣe tààyídù rẹ̀ tí èèyàn bá mọ́rọ̀ wá bí ò tiẹ̀ fẹ́wọ̀ rẹ̀ mu wá bó bá ṣe rí bó bá tiẹ̀ yapa síbi tó bá fẹ́ dúró sí mu wá bó ṣe rí àwọn èèyàn míì tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n sọ pé rárá ráàyù al-Albani nìkan lélẹ́yìí kì í ṣe ọ̀rọ̀ òjíṣẹ́ mọ́sálà ẹni tó ń pèrún gangan fúnra ara rẹ̀ ló sọ eléyìí wa hadha bi hukm al-marfu' mo máa ń pèrún fójíṣẹ́ náà sallallahu alaihi wasallam mo dẹ̀ máa ń sọ níbi àdánù alfajiri alákọ̀ọ́kọ́ pé lẹ́yìn ayala sọlá ayala sọlá ayala alfalá ayala alfalá as-salatu khairu minan nawm.

àyàfi gbólóhùn qad qamatis salat allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ashadu anna muhammadan rasulullah hayya ala salah hayya ala falah قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ó lè wà ní méjì ẹ̀rí wà fún allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ashadu an la ilaha illallah ashadu anna muhammadan rasulullah ashadu anna muhammadan rasulullah hay ala salat hay ala salat hay ala alfala hay ala alfala قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله gbogbo eléyìí ó ní ẹ̀rí tá a fi tì sí nínú àsọlẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wípé tá à ń bá ń ṣe ìkọ́mà kọ́díkọ́mà ti sọ́lá ká sọ́lẹ̀ kan ṣoṣo kò fẹsẹ̀ múlẹ̀. a rí nínú àwọn afáà tí wọ́n mú wa ọ̀rọ̀ yẹn ò fẹsẹ̀ múlẹ̀ hadith yẹn ò fẹsẹ̀ múlẹ̀. àwọn kan wà wọ́n gbélé ẹ̀rọ tiwọn wọ́n fi kún àwọn ṣíà ìpèrún wọn náà ò sí ń bẹ̀ látara pé kíni tí wọ́n bá ṣe ṣáádà pẹ̀lú sójìṣẹ́ náà sàlàsàlà tán wọ́n á ní wọ́n á ṣáádù anna aliya wòlíyìlá wọ́n máa fi ń kún kò sí nínú wọn. àdán tí òjìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn sàbẹ̀ tí wọ́n bá ṣe hayya ala sọlá hayya ala sọlá hayya ala fẹlá hayya ala fẹlá tán wọ́n ti sọ hayya ala khayril amal kò sí ń bẹ́ẹ̀. kò sí mbẹ tí ń túmọ̀ sí pé ẹ̀sìn wa rìwáyà ni ẹgbà wa ni kìí ṣe yí pé èèyàn kàn máa rò ó nítorí bá kó fi tibọ inú rẹ̀ là àtibọ̀ yìí ni bídà tó jẹ́ pé tá a bá ti gbé sínú ẹ̀sìn ẹ̀sìn ò ní rí bó ṣe rí má ṣe fẹ́ ká ṣe mọ́ tí ò bá dẹ̀ rí bá a ṣe fẹ́ ká ṣe kò ní ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe nínú àwùjọ wa nígbèsè ayé wa. la shakka ana ali na ali ya waliyullah kò sí tàbí ṣùgbọ́n ipe sayyidina ali waliyullah ni bọ̀dùkẹ́sọ̀ nìkan ni waliyullah. Abubakar ọjà wòlíì la jùlọ torí wípé kíni gẹ́gẹ́ bí ẹgbà wá tí òun náà mú wá tó wà nínú Sahih Bukhari wọ́n bi léèrè ọ̀kan náà àwọn ọmọ tá a lọ́lọ́lá jù lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba ó ní Abubakar Siddiq radiyallahu anhu lẹ́yìn rẹ̀ ńkọ́ ní Umar radiyallahu anhu wọ́n lẹ́yìn rẹ̀ ńkọ́ ó ní Usman radiyallahu anhu wọ́n wá béèrè pé ah, níbo wá ní bàbá àwọn wà wọ́n lọ́wọ́ nínú àwọn ẹrú ọlọ́run torí láyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sayyidina Ali radiyallahu anhu ó ní wọ́n ẹ̀ ń náà àìmọye ìgbà tójìṣẹ́ náà sallallahu alayhi wa sallam bá ń sọ̀rọ̀ a ní èmi Abubakar àti Umar wọ́n ní títò rẹ̀ ò rújú nígbà tó jíṣẹ́ náà sàásìlà fi wà láyé ipe gbogbo ògbà a bá sọ̀rọ̀ a ní èmi Abubakar àti Umar lẹ́yìn rẹ̀ ní Usman kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ lẹ́yìn lọ́kàn Ali kí a bàbàrà ọ̀kan jọ̀kan lọ nínú wọn aburú ńlá ni gbogbo wọn ni wọ́n ní àpọ́nlé wọn tí ọba adẹ́dà fún wọn látẹnu òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tá a gbọ́dọ̀ fún wọn gẹ́gẹ́ bí mùsùlùmí. ìwọ tí sayyidina ali rọ̀dàlánì tó ní lórí àwọn yòókù látara kó jẹ́ ahlul a gbọ́dọ̀ fún ní ti fẹ́ but kì í ṣe tí ó wàá pa ẹ̀tọ́ àwọn yòókù lára. eléyìí ni position ahlus sunnah wal tá a bá fẹ́ ṣe kínní yìí ní ọ̀nà tí ò ní bu wá lọ́wọ́ àfi ká ṣe níwọ̀ntúnwọ̀nsì bí kínní bí ọba adẹ́dà ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tá a bá là ń gbé tí wàá wọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni kọ́lọ̀ ọ̀yà wáyà. tí muhammed ti ń bá ń pèrún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní yakulu mithlima yaqulu al-mu'adhdhin ntí mu'adhdhin ń sọ ni ẹni tí ń bá ń gbọ́ ntí ń sọ náà ni ó máa sọ illa fi hay'alatayn àyàfi níbi hay'ala méjèèjì hay'ala as-salah àti hay'ala al-falah. فإنه يقول لا حول ولا قوة إلا بالله tí muhammed bá ti ń pè mí tá a bá ti débi tó bá ti débi tó bá ti ń pè allahu akbar àwa náà sọ allahu akbar allahu akbar àwa náà sọ allahu akbar ashadu an la ilaha illallah àwa náà sọ ashadu an la ilaha nínú riwaya mi a lè sọ pé wa ana ashadu an la ilaha illallah. أشهد أن محمد رسول الله إما كان أشهد أن محمد رسول الله جابوش الصوت وأنا أشهد أن محمد رسول الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله. òjíṣẹ́ صلى الله عليه وسلم wọn sọ yìí pé nígbà tí a bá ṣe léyìí tán tí mu'adhin bá ṣe la ilaha tó ṣe léyìí tán ká ṣe. tó bá لا اله الا الله آه، انا اشهد لا اله الا الله رضيت بالله ربا وبمحمد نبيا bi دينا nabiyyan wa bi islami وعلى آل محمد كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه دعوة التامة والصلاة القائمة آتي محمد الوسيلة الفضيلة وابعثه مقام محمود الذي وعدته ó wá كان pé شلي غفر له ذنبه léyìí gufira lahu dhanbu gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ọba dáríjì kì í ṣe yẹn nìkan àsìkò gbígbà àdúrà ni kì í ṣe ọ̀ràn yẹn o. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ṣàdúà lẹ́yìn rẹ̀ inshallah alkarim allah subhanahu wa ta'ala yóò gbàdúà rẹ̀. Naam. ó wá nínú ẹgbà wa mi wípé idha sami'tumul mu'adhdhin faqulu mithla ma yaqul thumma sallu alayya fa innahu man salla alayya salat sallallahu biha ashara. ثم صلوا الله لي وسيلة فإنها منزلة في الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون عنه هو فمن سأل لي الوسيلة حلت له شفاعتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم tí muadhin bá ń تي muadhin بانتين شي أذان ẹ sọ bó ṣe ń sọ níbi àwòkàlẹ́tẹ́yìn àṣìlá hawla wàlá quwwata illa billah ọ wá ní tọ́ba wa ṣe tán ẹ ṣe àṣàlátù fún mi torí àṣàlátù kan tẹ́ ẹ bá ṣe fún mi ọlọ́run ó ṣe mẹ́wàá fún yín tẹ́ ẹ bá wá ṣe àṣàlátù fún mi tán ẹ tọrọ wàsílà fún mi ipò kan ni nínú àlìjánà ẹrú kan ṣoṣo ni ọlọ́run ọba ṣe àlìkáwà ní ipò yẹn fún mo nírètí sí pé kí n jẹ́ ẹrú náà kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n káwa wá tibẹ̀ sórí ire tiwa ká tọrọ rẹ̀ fún ẹnikẹ́ni tó bá tọrọ rẹ̀ fóun àti ṣìpẹ̀ fún olúwa rẹ̀ ó ti wà fún òun níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù òjíṣẹ́ náà sàrà sálàm ó ṣìpẹ̀ fún níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíyàm torí eléyìí ni ọ̀gọ̀rọ̀ àwọn afá àti tùlábìlì ẹlẹ́m wọ́n èé fi bí adhan wọ́n èé fi ṣeré yàtọ̀ sí pé àwọn ládá rọ̀gbọ̀rọ̀gbọ́ tó pọ̀ ń bẹ̀ yìí àsìkò ní fífún gbàdúrà. téèyàn máa ṣọ́ téèyàn ó fi kó oore tayé àti títí gbangba ajọ́ ọ̀gbẹ́ni dàlkíámà kọ́ ọlọ́run ọba mọ́ṣáà ṣe ń rọrùn fún wa. now bọ̀dì kìí sọ̀nà yẹn torí a rí nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó yẹ pé lásìkò gbà tí wọ́n bá ń sọ. So, tí muadhin bá ń sọ̀rọ̀ báyìí iná kánú yatahaddathun wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀dà arínú àwọn afáà tí wọ́n sọ pé wọ́n máa ń sọ̀rọ̀ túmọ̀ sí pé wọ́n è dá padà torí wọ́n máa ń jẹ̀ràn dáadáa ju àwa gan náà lọ wípé tó bá jẹ́ wípé ọ̀ràn àyàn ni nǹkan tá ń bẹ̀ ni wípé kìí sọ̀rọ̀ àyàn pé kéèyàn dákẹ́ ọ̀rọ̀ sísọ ṣùgbọ́n kò túmọ̀ sí pé látara apá dákẹ́ ọ̀rọ̀ sísọ yìí àní àní máa àdákẹ́ ọ̀rọ̀ sísọ yìí kò túmọ̀ sí pé àní máa rárá wí ní abẹ́lẹ̀ pẹ̀lú tayakuz. bí a ṣe jẹ́ pé fún azani bẹ́ẹ̀ náà láṣìṣe fún ikọ́ ọmọ náà torí wípé adhan yóò nà pẹ̀lú àwọn ẹ̀rí tí ó wà lórí rẹ̀ náà. nínú májẹ̀mú tí a ní bùkátà sí láti yan muadhin nínú masjid ó ní ẹni tí ó ṣe nítorí tọ́lọ́wọ́n ọba tí ó jẹ́ pé tí ó jẹ́ tí ó jẹ̀ràn rẹ̀ ni làwọn aládàá yìí kìí ṣe owó tó fẹ́ gbà ń bẹ̀ tí wọ́n bá fún un lówó pé wọ́n ń ṣe ìsànù fún eyín ọ̀tọ̀ but kìí ṣe pé yọ wà á là kalẹ̀ wípé mo fẹ́ máa gba owó nídìí rẹ̀ ẹni tí ń ṣe ń torí ọlọ́run ọba yàní ló dáa jù kéèyàn wà ní inú àlùwàlà ó wà nínú ah, ó wà nínú májẹ̀mú wíké kápẹ̀ mu òun ló fi lọ́lá jù torí hadith muhajir bunu kamfas radiyallahu anhu pé ó ń lọ sọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wọn ń ṣe tabawul ń tọ̀ fasallama alayhi ọwọ́ asálàmà sọ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam falam yarudda alayhi hatta tawadda òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ọ̀ dá lóhùn àyàfi ìgbà tó ṣàlùwàlá tán thumma i'tadhara ilayhi faqala náà sallallahu alayhi wa sallam wá fún nídìí pípé karihtu an adhkura allah afkurallah illa ala tuhu mo kórìíra ni wípé kí n máa ṣèrántí ọlọ́run ọba nígbà tí mi ì sí nínú àlùwàlá. but kì í ṣọ̀nà yẹn but a fẹ́ nínú tí afẹ́ pẹ̀lú mu'adhin òní wípé tọ́gbọ́ hálù mu'adhin kó ṣe adhan lóòrò kìí ṣe níjòkó kó dẹ̀ dojúkọ alqibla kó dojúkọ kaaba torí ọ̀kan nínú àwọn ẹ̀gbà wa tí ó wá lórí bí ẹni tó rí ẹni tó ń pèrún lójú oorun ó ní tọ́ ọ bá fẹ́ pèrún kó dojúkọ kíbla kọ́ ọ nàró kó o dojúkọ kíbla. ká ti ọwọ́ betí méjèèjì láti fi jẹ́ kí ohùn ó lè lo òkè dáadáa. tá a fi pariwo dáadáa tí ohùn ó fi rinlẹ̀ náà. nígbàtí ọba débi hawkala hawkalatain ayala sọlá ayala fẹlá wọ́n fẹ́ kí ó mú wu orí rẹ̀ lọ sí apá ọ̀tún àti apá àlàáfíà. wọ́n fẹ́ kí a pèrún níbi tó ga tí ó jẹ́ kharijil masjid gẹ́gẹ́ bá a ṣe sọ sí wájú kì í ṣe irun pípé nìkan là ń fẹ́ bọ̀d kárí ẹni tí ń pè kó àyàfi tí circumstances ò bá warranty lè masalan bíi kaaba haram haramain haram méjèèjì kò sí torí pípọ̀ èrò. àti síbẹ̀síbẹ̀ náà ibi tí ìmáàmù tí muhammed dúró sí wọ́n ṣe kó ga tí gbogbo èèyàn ó tèrè wípé ẹni tí ń pè òun bó ṣe ń ṣe ni. wọ́n fẹ́ ká gbóhùn sókè níbi adhan wọ́n fẹ́ ká fà á pẹ̀lú ohun arò kìí ṣe pẹ̀lú ohun orin ẹni tí ó fọ́ lójú ó lè pèrún bó ṣe lè jẹ́ pé ó lè ṣe imam bẹ́ẹ̀ náà ló lè pèrún gbogbo àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìrun pípé ni gbólóhùn ni tọmọ ní ṣókí ṣùgbọ́n àwọn nǹkan tó kó jọ ó kó gbogbo nta wa ṣe láyé àti nta ń lè jábọ̀ pẹ̀lú ní gbangbajọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmá ó kó sínú ó dẹ̀ pàtàkì nínú àwùjọ mùsùlùmí ó dẹ̀ ní ládàá tó pọ̀ bó ṣe jẹ́ wípé nínú agbo ní jama tá a bá fẹ́ kírun jama á pèrún á ṣe ọmọ bẹ́ẹ̀ náà ni tá a bá dá wà ìmá ń sànrun tàbí à ń kí ní àdákí tí èṣe jama á pèrún á ṣe ọmọ eléyìí ní fi ní ọlá jù àyàfi tó bá jẹ́ pé mọ́ṣáláṣí tó jẹ́ pé wọ́n ti pèrún o àwa ń fẹ́ san tiwa kì í ṣe àtúní tún irun pè mọ́ náà subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما صليت على ال ابراهيم لك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما باركت على ال ابراهيم لك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته نعم جزاكم الله خيرا إن شاء الله إن شاء الله نعم one two okay three Excellent three, uh, okay, four, five, now, six, six. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ọlọ́run jẹ́ kí ayé ní pẹ̀lú dídá dẹ́sà ọlọ́run sì fún ní àlékún àlàáfíà sà lórí ọ̀rọ̀ sujud a fẹ́ kí ẹ bá wa sí kíní ní practical problem ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ sujud yẹn gan àwọn èèyàn wa ń sọ wípé nínú àwọn ọ̀rọ̀ yín táwọn ti gbọ́ nípa sọ́láàtì pé ẹ sọ ẹ́ ní ti nípa sujud yẹn pé kéèyàn pé anábì sallallahu alaihi ó ní kí kì í tán rẹ̀ kì í kan ikùn rẹ̀ wọ́n láwọn mọ̀ bẹ́ẹ̀ ń bọ̀ kọ́nà yẹn wọ́n làwọn ò ní náà sùn kankan kí èyí ó ṣọ́ọ̀ṣì. sheik eh, wọ́n bá mo lè ṣe díẹ̀ nínú tí wọ́n ṣe. ẹ wá sí báyìí. náà náà. stage kọ̀ọ̀kan kọ̀ọ̀kan a máa mú hadith wa a máa practicalize gbogbo àwọn hadith tó bá lórí rẹ̀ a máa mú a máa practicalize inshallah. salaamaleykum wa rahmatulah. alaikasalam. níbi ẹlẹ́kejì nípa. ọ gbọ́n sókè o. naam níbi ẹlẹ́kejì ẹ sọ àwọn àǹfààní àti aburú tó lè ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ àrùkámọ́ pẹ̀lú àwọn tí wọ́n gbẹ̀rùn sọ́lẹ̀ àbí tí wọ́n ò kírun àbí tí wọ́n mú mọ́jẹ̀mú rẹ̀ wá. then hadith tí ó sọ nípa ẹni tí ó padà wáyé nígbẹ̀yìn ayé tí kò ní sí ìrun tó ṣe pé láìláìláìlá nìkan. bẹ́ẹ̀ni ṣé bí ọlọ́run bó ṣe dá ẹjọ́ tiwọn yóò yàtọ̀ sí tiwa nígbà náà. bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ pé bí ó ṣe dájọ́ àwọn sàbí ó yàtọ̀ sí bí ó ṣe dá tiwa. Hmm. lójíṣẹ́ náà sílá sílám fi sọ yìí pé nísìn ẹ̀yin o wọ́n bá àwọn sàbí sọ̀rọ̀ lọ́dọ̀ àná ó ní àsìkò màrè àtiṣẹ́ ẹni tí ó bá fi ìdá kan nínú mẹ́wàá lẹ̀ nínú iṣẹ́ tí ò ṣe yọjẹyà bọ̀sùkà àwọn kan ń bọ̀ àsìkò ní ìmọ̀fẹ́ri iṣẹ́ pàtàkì ń gbàyàn àwọn ìmọ̀fẹ́ri so àti wàá mọ̀ pàtàkì ń gbàyàn ẹni tó bá tiẹ̀ ṣèdá kan nínú mẹ́wàá nínú tí à ń fẹ́ yọ́là bí ń ṣe ń bá ó dẹ̀ ní máàmú ilà wàlẹ́dì báàdàwò sharrun minhu hatta tulaqu rabbakum ọdún kan ò ní dé ètí ń bọ̀ lẹ́yìn rẹ̀ yóò bujú rẹ̀ tó ti kọjá lọ yóò sì máa burú sunni tẹ́ fìdí pàdé ọlọ́run ọba kọlọ̀njà wa jẹ́ ní but ó ní fi kulli qarni min ummati as-sabiqun ní gbogbo kọ́rìnì kọ̀ọ̀kan nínú ummah òun àwọn sabiqun àwọn tí wọ́n máa gbáwájú níbi dáadáa tí wọ́n dúró lórí gbogbo ń tá a fẹ́ láti pilẹ̀ àárín wọn nù rẹ̀ kọ́lọ̀ mọ́ṣáṣá lọ́kàn nù wọn. yóò máa burú lọ sí báwọn la gbogbo bí ìmọ̀ olúkálukú bá ṣe mọ ní lẹ́wù yẹn náà ni masalan àwa náà rí báyìí tẹ́lẹ̀ but nínú àánú rẹ ló ní kó lójú ká tí ò fi sí dúró tí ò fi sí bẹ̀rẹ̀ torí tó ti di pé o tẹnu bọ pé wá ìmọ̀ tí ò fi làǹjọ́ sheikh sọ́ọ̀lì ibn Uthaymin rahimahullah rahmatan wasi'a lónìí tó o bá ti gbogbo ara bọ̀ ó rì mú ń bẹ̀ mm-hmm. tó o bá ti gbogbo ara bọ̀ wíwá ìmọ̀ ó rì díẹ̀ mú ń bẹ̀ pé táwọn rí o díẹ̀ làwọn rí mú o torí pé àwọn tara bọ̀ díẹ̀ làwọn rí mú ń bẹ̀ so <laughs> ẹni tó bá lóun ń ṣa ẹ yọkàn mọ ẹ yọkàn mọ ẹ hàn. Jazakallah khair ah, ah. nínú ọ̀rọ̀ yín tó yí kí mú ọ̀rọ̀ yín wá ni pé bàbá mú ẹ̀rí wá nígbà tí wọ́n sọ wípé sẹ́ni tí ò kírun sí kèfèrí ni wọ́n ah. wà nú ẹ̀rí tí bàbá mú wá wípé rárá àwọn ò pè ní kèfèrí. Hmm. no ẹnu kò sí pé ẹni tó bá ṣe jaha juhud ó ní irun kíkì sọ̀rọ̀ yàn léwu lórí kèfèrí ni ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ó lézì ni. ó ń kọ́lẹ̀ ni ọmọ pọ́nrán àyàn ni ẹlẹ́ṣẹ̀ lélẹ́yìn. ẹlẹ́kìtà kí ni òdiwọ̀n ìhó obìnrin sí obìnrin tí kìí ṣe ìyá rẹ̀ mo tó jẹ́ bá bí obìnrin míì ṣé gbogbo ìhó ló fi rí àfojú àtọwọ́ di àtọwọ́ ni délẹ̀. àwọn náà wọ́n ń gbọ́ hmm. naam máàmù kírun naam ó gbàgbé sojúdù kanu àwọn sojúdù ó sì ti tán sókè naam pe àkíyèsí ọkọ padà naam nígbà tí ẹni tó fẹ́ wọlé tó wọlé òun wọlé bọ̀ ní ẹni tí ó ní ní àrùkò òun fẹ́ wọ zúrì nítorí pé ó rò pé rákàtí tó ti rí yan ní tẹ́tì dìde fúnra kó nírú kó ẹlẹ́kejì parí kíní tó yẹ kó jókòó ìmáàmù tún mú ẹyọ kan wá wípé. láti fi rọ́pò rákà tó ti bàjẹ́. láti chẹ́ǹjì ní àwọn ṣé. rárá ó ní juma torí juma lókè. ntọ́ bá lókè. bẹ́ẹ̀ alfajari anabi sọlọ alọ sàn án bí ní tí alfajari bá ti tó ó ní kò tún sí irun kan ilé àtọwọ́kàtẹ́ ìfajari. bẹ́ẹ̀ni alfajari tó adé mọ́sáàsì àgbàgbé sùn lọ àti ìkẹwé tẹ̀lé ó ni ní tó bá ti rántí wútì rẹ̀ kó mu wa adébọ́bá sì máàmù gan òtí rẹ̀ di. tí máàmù ọba tí rẹ̀ di tí àsìkò bá wà láti mú wútì rẹ̀ wá mú wa tó bá wà láti mú rákà tàlfàjìrì wá á mú wa ṣùgbọ́n tó bá jẹ́ rákà kan ṣoṣo láráàyè mú wa kí máàmù tó kí kọ́mọ tó bẹ̀rẹ̀ á mú wútì rẹ̀ nìkan wa a sùn rákà tàlfàjìrì di ẹ̀yìn àsùbá. tayat masjid. tayat a lè sàn yẹn náà torí position tó wá wípé ọ̀ràn yẹn ní tahiyatul masjid torí tẹ̀sílímù la fi ń ṣe sí ẹni tó nílé Allah subhanahu wa ta'ala. kí a ṣe salatu fún anabi sallallahu alaihi wasallam nínú azan nígbà tá a bá yẹ ashhadu anna muhammad rasulullah sọgbẹ. wa ana ashhadu anna muhammad rasulullah. ọgọ́rọ́ rẹ̀ reflex ni ẹlòmíì gan bọ́ bá wà lórí ìgbẹ́ tó bá jíṣẹ́ yóò ti ṣe sọlá àṣàlàn tó mọ̀ yìí pé ọgọ́ yẹ kó wọ́n ṣe lórí ibi tó ń ṣe yẹ kó ṣe sínú ni tó yẹ pé reflex ni wà um, òkè ìmáàmù ń ṣe kútùbà lọ́wọ́ ada á dákò òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àwọn afáàpin sọ́nà tó pọ̀ lórí Malik rahimahullah rahmatan wasi'a ó ní káwí jẹ́jẹ́ position sheikh islam ibn Taymiyyah náà nìyẹn sheikh muhammad nasiru al-Albani pé kò fun, fún un torí wípé tọ́ba ẹ̀pẹ́ rí wà fún ni àwọn tí wọ́n ṣáájú wa nínú àwọn sàbí àbárí pé wọ́n ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé ìfẹ́ òjíṣẹ́ náà sàrà sílám ni a nífẹ̀ẹ́rẹ́ tó wọn bọ́kàn mi sábà balẹ̀ tí ìmáàmù bá ti ń dákọ̀ òjíṣẹ́ náà lórí mi máa ń sọ̀rọ̀ èmi náà rà máa ń wí jẹ́jẹ́ mọ́ máa ń wí jẹ́jẹ́ kadi akuna ala alkhati yaani o wrong but pé màá ti sọ tán kí n tó rántí pé ah èwo la ṣe but yaani <laughs> làwọn afáàmì fi sọ pé amúrò wá sẹ́ẹ̀ but kì í ṣe pé ká wí níwì tí ó wà di disturbance nínú masjid sallallahu alayhi wa sallam ká wí jẹ́jẹ́ alẹ́ àkàl. ṣé tá a bá wí jẹ́jẹ́ ṣé kò lè ba. kò bàrùn jẹ́ tó bá bàrùn jẹ́ níyà ni yóò iṣu tó wá kì í ṣe orí asalaatu fojì ṣẹlẹ sọlá asilam nìkan èèyàn wọ masjid ọ salama asalaamu alaykum ìmáàmù dẹ̀ ń ṣe kútùbà lọ́wọ́ ká dáhùn sálámà ọ̀ràn yẹn ni ká sọ̀rọ̀ tó wà kárìjì lẹ́ẹ̀ kínní nínú gbogbo ọ̀rọ̀ ni tá a bá sọ nígbà yùn di ẹni tó ṣe lẹ́gùn tí ò ní irun jimá ọ̀rọ̀ kọ lórí rẹ̀ táwọn àdúrà nǹkan tí màá bá ń ṣàdúrà so ní indication tí màá bá ń ṣàdúrà ní ìjọ jimá. indication ni pé kánàkà. tí o bá nàka tí o sì nàka. tí o bá nàka rárá ká filẹ̀. then ká àyìntẹ́ fi parí ọ̀rọ̀ pé kí a ṣe azam paalimọ̀ lálùwàlà àti ànábì sọlọ lọ sàn lóhùn kàrà kóhùn ọmọ kóhùn. à ń ṣe nǹkan lọ́dọ̀ àti pé wọ́n wá tiẹ̀ sọ́ di sẹ́ wọ́n kọ́kọ́ pè ní wọ́n tó lọ sàlùwàlá wọ́n ní torí pé kí èso ọ̀ràn yẹn ṣe èyàn lè filẹ̀ náà bẹ́ẹ̀. àkínyàn máa filẹ̀ bẹ́ẹ̀ asan chey o náà ní pé kó sàlùwàlá. jazakallahu khairan. wàá dẹ́kun jazakallahu khairan. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. lórí dáadáa dẹ̀yìn náà ọlọ́run kó bá wa preserve yín on goodness torí pé ọlọ́run Mo pọ̀. bó wá dé preserve ẹ̀ tó ń jọ́ kan ní ọ̀yà. ìbéèrè tèmi ni pé. tẹ́ wá sọ ẹ jẹ́ kí ẹ̀rù kú máa bà yẹn wọ́n yà ẹjẹ́rù rẹ̀ ọba wa. <laughs> ṣé nítorí kó rí bẹ́ẹ̀ ni pé ọlọ́run ṣàánú yín púpọ̀ ọlọ́run ò ní kàánú ẹ̀ kúrò lórí yín. àtiwọ́ náà wọ́n ṣàánú rẹ̀ náà torí pé àánú tó jù náà nìkan ẹ̀jẹ̀ mùsùlùmí. torí pé à ń rí àwọn ẹ̀kọ́ dáadáa lára yín púpọ̀ àmọ́ yẹn táàpù ni eh, àwọn tí wọ́n lẹ̀kọ́ yẹn ń bẹ ń bì kan àwọn kan gbẹnu wọn sọ ni. <laughs> ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nínú èyí tẹ́ ẹ sọ fún wa lónìí a tún kọ́ ẹ̀kọ́ a tún gbọ́ tuntun náà òun náà ni pé atẹ̀túwìp asọ́látò khairu minan náà ẹ jẹ́ kó yé wa ń sìn pé fèlè úlá minas subu. sábẹ́ yẹn ló sọ eléyìí ó ní kúntu uhadin li rasulillahi sallallahu alaihi wa sallam wa kuntu aqul fi adhani awwal al-fajr. allahu akbar. abu mahadura ntọ́sọ̀ abu mahadura ntọ́sọ̀ ni ẹ ọ ní irun adhanu al-fajr al-awwal fajr al-awwal tó bá sọ pé adhan al-awwal ishkaali lè wà á máa sọ pé èwo ni adhan al-awwal ó ní fajr al-awwal ntọ́sọ̀ ni ẹ fajrul awwal tọ ọ̀gọ̀rọ̀ àwọn masajidu wa lónìí. kì í ṣe masajidu wa nìkan tọ hatta fi madinati nabi sallallahu alaihi wa sallam Allahu akbar a bá wọn àfáà ńláńlá kan sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí báyìí wọ́n ní ṣe rí ètẹ́ yìí ń pè as-salatu khairun minan naum lákọ̀ọ́kọ́ eyín ni ó bá ẹ̀rí mu ṣùgbọ́n eléyìí madhabu tí àwa ń tẹ̀lé ń bí a ní nínú àwọn tí a sọ bẹ́ẹ̀ pé sórí ta kọ́kọ́ òun ló mú torí ẹ̀rí ni násòrè. alhamdulilayi tọ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ dàkún kẹ́ bá wa practicalize bí Bilal ṣe máa ń pèrò kó ba lè jẹ́ ẹ̀kọ́ fún wa torí àwọn kan sọ pé na bóyì sẹ́la ni a pèrò dé. bóyì sẹ́la ṣe sálá <laughs> bẹ́ẹ̀ ni ká pèrò ẹ dàkún ẹ bá wa demonstrate ẹ̀ torí àwọn kan máa ń sọ pé tẹ̀yìn bá ní hayala sọ́lá pé èèyàn máa mi ọrùn wá sí apá òsì báyìí pé for instance now hayala sọlá hayala sọlá ewo gan ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù ni hayala sọlá àti hayala sọlá hayala fẹlá hayala fẹlá. náà tó jazakallahu khairan. Salam alaikum. salam. Uh, the last couple of back huh? now. The last couple of back now. Ẹ sọ̀rọ̀ nípa richest man in the nearest eh, country. Mi gbọ́dọ̀ sọ. Ní the last couple of weeks back now. Na. Ẹ sọ̀rọ̀ nípa richest man in the nearest country tó pé ma kọ́ mosque fúnra ẹ̀. Na. Kò dẹ̀ mọ́ pé ìwú màtó ó wí fọ́. Rárá, ó ní òun fẹ́ dá masjid kọ́ níjẹ́ dàní ó wá sọ fáwọn òṣìṣẹ́ wípé ẹ gbọ́dọ̀ jẹ́ kí ẹnìkankan ó ṣáraka òun lórí masjid tó ń fẹ́ kọ́ yìí ẹ má gba nǹkankan lọ́wọ́ ẹnìkankan wọ́n dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbà tí wọ́n ń kọ́ ọ lọ kó tó di pé wọ́n parí rẹ̀ òkúta kan wà tí wọ́n fẹ́ gbé kò sí bí wọ́n ṣe lè gbé wọn mọ̀ bí wọ́n ṣe fẹ́ gbé wọ́n wá torí pé wọ́n ń kájú wọ́n wá sọ fún ọ̀kan nínú ìyá kan wà lẹ́gbẹ̀ẹ́ ńbẹ̀ wọ́n wá ní kú fún àwọn ní apẹ̀rẹ̀ rẹ̀ àwọn ah, oníṣẹ́ apẹ̀rẹ̀ tẹ́ fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí wọ́n wá fi gbé òkúta yẹn wọ́n fi gbé wá sí <laughs> ẹrú ọlọ́run yẹn ẹ̀yin olówó yẹn ó wá lálàá wípé irú ilé tí wọ́n kọ́ fún un nínú àlìjẹ́nà wọ́n kọ́ fẹ́nìkan náà tó jẹ́ pé obìnrin ni ó wà lẹ́gbẹ̀ẹ́ òun bẹ̀ bẹ́ẹ̀ ló ti fura ó wá pè wọ́n jọ ṣé bó ń sọ fún yín pé ẹ gbọ́dọ̀ fún ẹ gbọ́dọ̀ ní kẹ́nì kankan bó ń pín nínú kínní wọ́n ní bẹ́ẹ̀ ni àyàfi òkúta tá a fẹ́ gbé ó ti fi jẹ́ di kánjúǹkanjú àwa ya apẹ̀rẹ̀ àjákò apẹ̀rẹ̀ lọ́wọ́ ìyá báyìí báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ masjid ah ọ̀ á wò pé ok ọ̀ á wò pé bóyá kò tún gbàyàn náà mọ̀ tiẹ̀ sótìyé báyìí sọ́mọ̀ pé obìnrin láìkí gold ó wá mú gold ó pọ̀ gan thousands of gold raw gold kilograms ó wá lọ sí ohun gangan fúnra rẹ̀ wá dìde pẹ̀lú àwọn òṣìṣẹ́ yìí pé ìyá tó fáwọn lápẹ̀rẹ̀ ó wá pẹ̀rẹ̀ ni ìyá yẹn lòun ò fẹ́ ọlọ́run fi kún ọlọ́run ò fẹ́ gbàtí wàhálà yìí wá fẹ́ kó ní mú sùúrù ọlá lè nínú àlá ibi tí mo wá lọ gangan sí ni pé àwọn engineers tó ṣiṣẹ́ ibi lẹ́yìn àtàwọn àtàwọn labours yẹn. bẹ́ẹ̀ni ṣé monitoring ni reward wọn ni. ṣé àtàwọn náà ni gba nǹkan mi. ọ̀hún ìyún wà lọ́dọ̀ ọba àdẹ́dà kìí ṣe ń téèyàn o sórí ọ̀rọ̀ reward kìí ṣe ń téèyàn. jẹ́ kí n fún ọ ní instance kan Ibn Mubarak rahimullah rahmatawasa nínú àwọn àfa ńlá tí wọ́n ti kọjá lọ ni ó lọ hajj àwọn èèyàn pọ̀ tí wọ́n wá sí hajj ó wá ń la lálàá wípé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń lọ sí hajj kò sí ètò níláda hajj ní gbogbo wọn wọ́n kàn wá wọ́n kàn wá fi owó àsìkò àti ìnara wọ́n fi ṣòfò ni ó dẹ̀ likely torí a máa ń san gbogbo gbà nígbà tí ọba alẹ́dàá ń sọ pé la rafatha wala fusuqa wala jidala fil hajj tí òjíṣẹ́ náà sàásìlà ti ń gbé ìhìrán ti ń sọ pé Allahumma hajjan la sum'a fi wala riya tó fi mọ́ òjìṣẹ́ náà àti ń sọrú nǹkan báwọn pé riya àti sum'a ọ̀dẹ̀ ń baṣẹ́ jẹ́ ọgọ́rọ̀ wọn èé wọn èé ronú jinlẹ̀ lé lórí tó yẹ pé nǹkan kékeré báyìí ni ájì ó fi bàjẹ́ ó lè rọ́bìnrin olóbìnrin kọ́ fẹ́ júmọ́ kọ́kàn rẹ̀ kọ́ mọ́ kókó lọ́kàn kọ́dẹ̀ mọ́ oríṣiríṣi báyìí torí oríṣiríṣi ni wàá rí náà ó wá ń rìn nínú àlá wípé lágbájá a ṣe bàtà bàtà ló máa ń ṣe ṣúmẹ́kà ni tí ò tí ò wá sí hajj ó ní ládà hajj ah, ó wá yàlẹ́nu ó mọ ẹnìyẹn ó wá lọ bá ó wá sí hajj aláàtìmọ́lá sí ọ̀nà ogún ọdún ló fi ń tuwó jọ tó fẹ́ fi lọ sí hajj hajj wa tó tó ti múra tán ẹni tó wá jẹ́ níbọ̀ rẹ̀ ó wá ní hajà tó wá máa samara ah, ṣé màá lọ ájì yín wà fẹ́ ilẹ̀ sọ́kàn mi ó wà lọ́hùn ọba ní gbà ó wá jì mí ni tọmọ pé yesterday so tó ń túmọ̀ sí pé nínú nǹkan tó pàtàkì téèyàn máa fi ṣe tàà tahqiqi tawhid lillah subhanahu wa ta'ala tọ́da yẹ pé tí ó bá ti sí tahqiqi tawhid yẹn iṣẹ́ ò ní gbà ó ní ikhlas kéèyàn ṣe àdáyanrí iṣẹ́ rẹ̀ gbogbo tí ó bá ṣe kọjá torí tọba adẹ́dà lójúṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam fi sọ fún àwọn kan inú àwọn sàbẹ̀ wípé ìjáde tá a wá tá a wá sójú ogun yìí kò síbi wàhálà tá a ẹ̀ǹkan tà lórí ẹ̀ àwọn kan wà ń lé wọn ò ṣe gbogbo eléyìí wọn dẹ̀ gbà ládàá pẹ̀lú wa kìí ṣe torí nǹkan kan ọkàn wọn wà ń bí ṣùgbọ́n ìdí kan àbí kejì ló ṣe wọn mọ́lé tí wọn ò jẹ́ wọn jáde pẹ̀lú wa ṣùgbọ́n kan wọn wà ń bí so ti yé báyìí irú nǹkan bá ọmọ wa ló fi jẹ́ pé mùsùlùmí gbogbo condition tó bá wà kó tún àníyàn rẹ̀ ṣe kó dẹ̀ máa gbèrò dáadáa pípọ̀ tó bá ń ah, tí mo bá lówó ni màá ṣe báyìí màá ṣe báyìí màá ṣe báyìí ó dẹ̀ wà lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo ń tọ́ sọ yẹn yóò gbàládà rẹ̀ á ayé jẹ tọba tóun bá nírú owó tiẹ̀ ni àwọn láti Brazil lòun ó ti máa kó wọn wá yọ gbẹ̀sẹ̀ rẹ̀ sotiye báyìí ló fi jẹ́ pé kí mùsùlùmí olemani ọ̀kan nínú àwọn ọmọ tó gbọ́ situation north àti poverty level ní sheik òun fẹ́ bẹ́ òun fẹ́ wá owó mo ní ah ó fẹ́ kó bára rẹ ni bó o ṣe fẹ́ wá ní situation bó o ṣe fẹ́ wá yìí kò sí kí ìwọ gan náà má dìdàkudà ó ní bẹ́ẹ̀ ni òun gbà ó ní but hájà mo ní ara tó o bá ti ní sọ́kàn bẹ́ẹ̀ bó ṣe ń jẹ̀ràn rẹ̀ gbogbo ládàá rẹ̀ tó ṣiṣẹ́ yẹn náà ni wàá máa gbà ìyẹn ò túmọ̀ sí pé ká má ṣe gbèsè o but kì í wá ṣe wípé masalan <laughs> eh, anawa sahibi. Um, malamur Murtada intention wa ni ká ní secondary school to jẹ́ pe by the time tọ́mọ bá fi pari class five o ti ha Quran sori o ti ha akéde tó tàwíyà yani o ti jiná dáadáa náà abáwọn èèyàn sọ̀rọ̀ àwọn níṣu lọ́wọ́ àwọn ọ̀rá yìí lé ń táwọn ní lọ́wọ́ ṣùgbọ́n àwọn amọ̀ yìí pé ń ta ní lọ́wọ́ ju fi afa onina ntọ́lọ́hún ò fún wa kò ní bí alérè kíkọ́ àṣìṣe ìròyìn ẹjọ́ bí ndàlí kíámù ètò fún wa ni yá dúró káyanjú bá a ṣe rí ìṣirò rẹ̀ ṣe ìgbà tó wá yá nísìn tólúkálukú wọn wá ń bímọ tó máa ń dàgbà tí wọ́n wá ń wọ́n wá ń ṣe mọ rírì ń tà sọ wọ́n wá ń bí oríṣiríṣi agbára ò sí bíi ti tẹ́lẹ̀ mọ́ ló fi jẹ́ pé yanni irinṣẹ́ pọ̀ ńlẹ̀ kákan employ wọn àwọn ọmọ ya wa kura ah, gẹ́gẹ́ bí ẹnìkan ṣe jazakallahu khair nínú àwọn governors yẹn ní north bó ṣe wọ kíní báyìí gbogbo àwọn kura àwọn tí wọ́n á kura sórí ó ní kí wọ́n kó wọn jáde ó fún wọn ní level graduate ó ní wọ́n jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n level tó ń lè fún wọn ni eh, graduate gbogbo àwọn ọmọ sáájì lágbègbè kí wọ́n máa wà ń bẹ̀ kó fi jẹ́ pé kí n láti tún yàní siyam ti nutq àwọn èèyàn ṣe kí wọ́n ka Quran kọ́ yẹn ju torí tí mùsùlùmí náà bá rí yìnyín ṣe fàyín náà iláwá iná ilé rọjò wọ́n dẹ̀ gbìyànjú lórí èèyàn jazakallahu khair so irú nǹkan báwọn ó pàtàkì kéèyàn tètè mú gbọ́ nígbà tó ló bá yẹ ọ eh, lè má ti lágbára rẹ̀ bọ̀dọ̀ wọn wọ́n gbé à agbára bá wà ní ìṣe ti báyìí ti báyìí yaani òun dẹ́ ń jẹ́ ìran rẹ̀ dáadáa ọgbàládà rẹ̀ inshallah. ẹ eh, kwesàn kejì ni pé most of the mosque lè ní sábà tí kí òun ṣubú ìtàn wọ́n máa ní pé ẹ jẹ́ ká mú tẹ́síbì wá ká ṣe láìláì lára mọ́kànlá asarafu la mọ́kànlá kíní kan mọ́kànlá so wà nínú ẹ̀sìn láti pè lẹ́yìn. kò sí kò sí kò sí ti jẹ́ bẹ́ẹ̀. ìgbà mi ò tún máa sọ pé tẹ́lẹ̀ bá fẹ́ sí gan lèmi lè máa fọ́ sí yẹn pé ṣe kan báyìí ṣe kan báyìí so mo pèsè yẹn lè bá wọn báwọn ṣe tó máa pẹ́ ti. rárá báwọn ṣe tí ó wà nù súnà etí ń bẹnu súnà ó ti tó a ṣe in fact a lè ṣe tán ju pé ká tún wá máa wá àwa mi mú yín lọ. la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọlẹ́ni tó bá ṣe ọgọ́rùn-ún wọ́n fún ládàá ọgọ́rùn-ún wọ́n pẹ̀ṣẹ̀ ọgọ́rùn-ún fún rẹ fún wọ́n fún lágbègà ọgọ́rùn-ún ẹnìkan ò ní ní ládàá tó níjọ́ náà àfẹn tó bá ṣe jọ ọgọ́rùn lọ. sọ pé ìfà ìfà ìfà tútù nìyẹn ìfà tútù ìfà tútù ó ní ibi tó máa ń ti ń ṣe yìí tó máa ń ṣe tó máa ń ṣe gbogbo àwọn àkàrà yẹn títí títí oòrùn wa yọ oòrùn wa ta dáadáa bí àsìkò dùn ayẹ ọwọ amúnáfúlà ara ká méjì wa ọwọ gbàládà hajj àti umura ó ní péré péré péré péré péré péré táàmà táàmà táàmà so gbogbo àwọn kan báyẹn wà islam masha alhamdulilayi ala nimati islam ọ̀kọ́fà bíi nima ó ti ó ti parí gbogbo ẹ̀ fún wa sọ́dà tẹ̀ ẹ̀ tọ́ọ̀bà rẹ lè mú ó rẹ lè mú ẹ̀ tọ́ọ̀bà rẹ lè mú ó rẹ lè mú tọ́ọ̀bà ní àkósówó àwọn míín wà tó ti tó ti falẹ̀ ya rẹpẹtẹ tí èsè gbé ọ̀nà kọ́bọ̀ tí ọba sówó tọ́ọ̀bà dẹ̀ wà ibi tí ọ̀nà sínú ti wà ńlẹ̀ so mùsùlùmí ọ̀yẹ́ kan náà kùnà torí pé iṣẹ́ ti wà ńlẹ̀ fún wa tó pọ̀ rẹpẹtẹ. Eh nípa bí òkú tó bá àwọn òkú tí kò ní sáré. nígbà àwọn òkú tó bá kú tí kò ní sáré bíi bóyá wọn jóná mọ́lé àbùkù sínú omi kankan bẹ́ẹ̀ wọn accident so wọn ò rí wọn sí. bẹ́ẹ̀ni wọn ò rí wọn pàápàá wọn ò rí wọn sí pé kí ni kò sí wọ́n máa ń pe ọjọ́ síbẹ̀ náà máa wà báwọn náà máa wà dẹjọ́ gbòdì àgbàmọ̀ ṣé àwọn náà máa jìyà bẹ́ẹ̀ ó máa rí kẹ́. ibi tó bá wà náà ní sàárè rẹ̀ ọlọ́run yóò take care rẹ̀ gbogbo wá ṣe yẹ. Mm. asalaamualeykum sir. waaleykum salaam tala. Um, ẹ jọ a notice ni pé ní ìsìn tí àwọn èèyàn ti ń tí ìtají ti wà láti nípa àsìkò òun bó ṣe ń change bó ṣe ń wọlé. àwọn mosque kan ti adopt pé káwọn máa ra aago tí ó máa ń pín irun. how èmi realize pé àwọn mosque kan wà tó jẹ́ pé instead kó máa pín irun ní ìsìn aago yẹn ló máa ń pín irun wọn á kọ́ hmm. wọn á gbé ikọ̀ ọmọ ni. wọn ò pẹ̀rùn wọn àbá jẹ́ kí kí wọ́n máa go tí ó pèrún náà wá tí ó ṣèkọ́ ọmọ náà wá kí wọ́n wá mú kásẹ̀tì tí ń kírun wá kí wọ́n gbé sí tí bẹ̀rẹ̀. torí èmi ti rí àwọn mọ́ṣáláṣí kan tó jẹ́ kí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn ti. ó wà ní kẹjà kan ó wà ní kẹjà tó wá fọ́ni tó wá serious jù bẹ́ẹ̀ ẹni tó introduce rẹ̀ mọ́mílákà ló ti jáde kìrìjì mọ̀ ẹ́ ọmọlẹ́kọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n ti kó kéèsì yẹn wá síbi kìrìjì ọmọlẹ́kọ̀rọ̀ kò lè jẹ́ kìrìjì jamiu islamiyah náà ìbọ̀dì ọmọlẹ́kọ̀rọ̀ náà ni ó jẹ́ um, ìkejì nínú ìbéèrè mi ni sir um, ó ti ń di issue pé àwọn kan okay, àgbọ́yé ń dé sáwọn kan ó bẹ̀rẹ̀ nọ́kù dìde ní masjid. wọ́n fi. nọ́kù wọn dìde ní masjid. ẹ̀wọ̀n ní ìjọba ah, ok. ajinu. ẹ̀wọ̀n ní bẹ́ẹ̀ni qabdul jumu. bẹ́ẹ̀ni ó bẹ̀rẹ̀ sí fi ń dìde masjid àwọn kan wá fẹ́ máa mọ́rọ̀ wá pé rárá aláṣejù ni ìmọ̀ kọ̀ọ̀kan ẹjọ́ máa fẹ́ kẹ́ bá wa ṣàlàyé ẹ̀ lórí bó ṣe jẹ́. ẹ̀rí wà fún ṣùgbọ́n tí wọn ò bá ṣe náà tó bá pé àwọn míì tú ajinu sí wípé ká ṣáá ká fọwọ́ nídìí kínní ṣùgbọ́n làṣẹ àwọn nùsùsù tó wá tó jẹ́rìí gbèjù náà ní qabdul jumur. ẹ ntí èèyàn bá gbọ́yé lánàá mọ̀ ní hafiz hujja ala man lam yahfiz ẹ̀ ń tọ́ bá ti mọ̀ nǹkan ẹ̀rí ni fún ẹni tí ò tí tí ò tí mọ̀ bọ̀tí ọ̀ wá ní sọ pé torí báwọn kan ò gbọ́ yé yẹn kọ́ wa má ṣe tọ́ yẹ kó o ṣe ọlọ́run ó bi ọ́ léèrè ní ló tọ́ mọ̀ àyàfi tó bá rí i pé ó fẹ́ fa fìtínà tó wá wọ akhafu darar gẹ́gẹ́ bí sheikh islam ṣe mú wa làálà ó lè wòyún but definitely èyí tí wọn bá ti gbọ́ yé ẹra tíra fún wọn ẹra tíra fún wọn um, tó bá jẹ́ situation pé ẹnìkan wà láàrin wọn tí wọ́n gbọ́ yé bọ̀ ó fẹ́ kí àwọn èèyàn tilt sí position tó wù ní báwo ni a ṣe gbà kọ́ kọ́ yẹ̀sì apá ó gbọ́rọ̀ yẹn yé bọ́ ó fẹ́ kí ọ yẹ̀sì apá ibi tóun wà tóun dì mí àgbọ́yé tóun lórí ẹ̀ ló fẹ́ káwọn èèyàn yẹ̀sì jù. kí ni àgbọ́yé tiẹ̀ lórí ẹ̀. ẹ àgbọ́yé tiẹ̀ ni pé palm gangan ni ó súnmọ́ jù. ẹ so kò gbọ́yé náà nìyẹn tó tọ́ bá ní ní tíyàn gbọ́yé ní understand tó dẹ̀ mú lò huh so kẹ́ńkẹ́ má fi yẹn kọ́ sí fitna nínú masjid. Hmm. ìkẹta ni pé ṣéyàn lè dáhùn sí ìpèpè tó jẹ́ pọ́ pé ní àsìkò tó yìí títò bóyá wọ́n pe àdán ní masjid gan bọ̀ kò kì í ṣe àsìkò òun lọ́pẹ̀ sí perhaps àwọn tó máa ń pè wọ́n earlier kò tó di ṣéyàn lè dáhùn sí. dídáhùn pé pípè irun yẹn kíkí irun yẹn àbí bí wọ́n ṣe ń sọ kéèyàn náà máa. sọ tẹ̀lé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ but ntí fatuwa sọ nìyẹn e, bọ̀ takuwa le ya sí. wọ́n béèrè lọ́wọ́ kan náà àwọn àfáwọn ni mm, fatuwa èèyàn sọ pé kìí sọ̀rọ̀ àyàn ni ṣùgbọ́n takuwa nti wọ́n ń pe àdán náà sani bí ìtì ẹ̀ ṣe àsìkò oorun ṣé ká dáhùn ó fi kàn wá èèyàn lè dáhùn rẹ̀ bọ̀dùkẹ́sọ̀rọ̀ àyàn. wa aleykum salaam tó. ẹ jọ ìbéèrè mi ni wípé tí àsìkò um, ṣubú tó bá ti ń wọlé. bẹ́ẹ̀ni. tí alfajari ìkejì ò tí ì jọ. naam kò ì wọlé nìyẹn. kò tí ì wọlé àwọn èèyàn pẹ́ dé mọ́ṣáláṣí. naam um, nísìnyí ó ń wọlé ní nǹkan bíi six. àdánù wo ni uh, èèyàn máa kọ́kọ́ pè okay alifajare ò tí yọ àbí okay àwọn yẹn ti wà ní masjid okay asalaatu khairu minan naum after that ìyẹn wà pé kejì. ok ṣé um, minute tó wà láàrin tó bá jẹ́ ju bí two or three minutes láàrin yẹn. no ah o dẹ̀ ní alifajare ò tí yọ. for instance tó bá yẹ pé five thirty. naam ni alifajare jáde. ah five thirty alifajare ti jáde. tó mo kàn fi ṣe àpẹẹrẹ ni. okay àbí eh, bẹ́ẹ̀ni. kí ni táàmù ń sìn fajiri ní sìn ah eh, quarter to ta lórí ní quarter to five ta quarter to six laala ta lórí ní quarter to six malami nurudin àsìkò wọlé rí fajiri sí ní ẹnu lẹ́nu jọ́ mẹ́ta kí n má sọ pé ní ẹ lè má wò lé ni ẹ níbi àná síjẹta na twenty to six okay kọ́tà tún yẹn ṣe bí ẹ ń fi but ten minutes to la máa ń kì six gangba mi kò ìṣkáàlù ní síbẹ̀ na. so ìbéèrè mi ni pé tó bá yẹ pé bí ìṣẹ́jú márùn-ún ló kù. bẹ́ẹ̀ni. kí wọ́n kírun gangan. bẹ́ẹ̀ni kí wọ́n kírun àbí kí alifajari tó yọ. kí alifajari tó yọ. na. so ṣé wọ́n lè mú àdáyà lẹ́ẹ̀kejì wá. tí irun ò dẹ̀ tí tó. tí irun ò tí tó. ah wọn ò lè mú wa. so wọ́n máa kọ́kọ́ mú the first one wá. bẹ́ẹ̀ni. wọ́n á ní sùúrù kò bá jẹ́ sùúrù márùn. dàbí ten minutes. ok uh. ok. Six. na. salaamaaleykum. waaleykum salaam tala. lakun eh, advice ni mo fẹ́ kẹ́ fún mi lórí nǹkan méjì mo fẹ́ béèrè. kálá wọn tó a sánà lórí. Eh, ìyá tó bí mi. naam. christian ni. ok. bàbá tó tó bí èmi ló change òun sí muslim. ok kì í ṣe christian mọ́nà. ok kì í ṣe àṣẹ ìdílé christian la ti bí. ok ó ti di mùsùlùmí. ó ti di mùsùlùmí. bẹ́ẹ̀ni. but ìyá tó bí ìyá mi sáyé. naam christian ni. o sì jẹ́ christian disin. o ń ṣe christian disin. ok. okay okay ìyá tí ó bí èmi ti kú okay ìyá tó bí ìyá mi ó wà láyé òun okay ìyá tí ó wá bí èmi sì ó jẹ́ ọmọ kan ṣoṣo tí ìyá ìbí okay gbogbo wa tí ìyá ìbí islam ni gbogbo wa okay mùsùlùmí mùsùlùmí ni gbogbo wa ah. okay ìyá yìí ti dàgbà nísìn ọlọ́jọ́ ń tó bọ̀ tí ìyá yìí bá kú ó jẹ́ nìkan èèyàn pàtàkì kan nínú church tó jẹ́ pé wọ́n mọ̀ dáadáa nínú church níyà yìí ok kò lọ́mọ kankan sìn tó jẹ́ kìrìsìtẹ́nì tó lè gbèsè. bẹ́ẹ̀ tó lè gbèsè. tó lè gbèsè àfọwọ́ nìkan tí ya ìbí fún. naam. ok tí ya ìbá wa kú àwọn tó jẹ́ ara chọ́ọ̀chì yẹn wọ́n á expect kọjá pé gbogbo ṣe máa ń gbókù jó gbèsínú pósí káàkiri ah. pé wọ́n yá káwọn ọmọ ẹ wá sí fún wọ́n á máa expect ẹ lọ́dọ̀ wa. èmi ò sínú ẹ̀sìn wọn gan okay eyín gan kò sínú ẹ̀sìn wọn. because for church to popular first baptist church ayégun lókun ọ̀sán. ó yé mi ó mi. Eh. so àwọn á expect pé káwọ̀ wá sí gbogbo orúkọ bẹ́ẹ̀. rárá ẹ̀sìn yà yín. bọ̀ tó bá ṣẹlẹ̀ báwo la ṣe máa kàtẹ́kùn ó wá fún báwo la ṣe máa ṣe. rárá ẹ̀sìn wọn ni ẹ̀sìn wọn bẹ́ẹ̀ ṣe ṣèyàn agbe wọn wá gbọ́dọ̀ chọ́ọ̀chì o wọn gbarun o inú ni wọ́n ti ṣe gbogbo everything fún. wọn gbarun wọn gba ìwẹ̀ tiwa ọmọ pé ìwẹ̀ tiwa èèyàn ṣàlùwàlá fún èèyàn wẹ oríkèéríkèé tó yẹ gan wẹ̀ ẹ sá fẹ ẹ ẹ ẹ fọ wọn ẹ dẹ̀ lọ sí wọn ẹ fún wọn lẹ́tọ̀ọ́ yẹn torí ali rọdíàlà anihu gbàtí bàbá rẹ̀ jáde láyé ó fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám òjíṣẹ́ náà sọ̀rọ̀ àmì dẹ́ni kò lọ kò lọ sí. so a tẹ̀lé wọn lọ nu church. rárá ò ní tẹ̀lé wọn lọ nu church wọn fún agbókùn yẹn yín lẹ́ ló kú. ìbọ̀ sínú church náà ti máa ń sìnkú rárá eléyìí yàtọ̀ mùsùlùmí làwọn ọmọ eléyìí ẹ gba òkú yín ẹ lọ sìnkú yín Eh. a ní láti tẹ̀lé wọn débẹ̀. ẹ eh, ní láti tẹ̀lé wọn débẹ̀. Eh, because ọ̀rọ̀ ń pa mi láyà tó pé ìyá ìdẹ́ ni ó jẹ́ nìkan tó. bọ̀dẹ́ bá màmá sọ̀rọ̀ <laughs> gbogbo àwa tí ya ìlú pátápátá àwọn ìyá ìlú wò wá dàgbà tí ya tèmi bá ti bímọ a gbé wa fún ìyá yẹn. ìjẹ́bí ló kéne. ẹ bẹ́ẹ̀ ni. <laughs> ìjọ́mọ èèyàn ìjọ́mọlúwàbí èèyàn ó ìwà lára wọn wọn ò tí ì gbọ́n dànù sáwọn pé ìgboro máa ń gbọ́n dáadáa dànù ni olúkálukọ́ ọ̀ràn ẹni bọ̀dì olúkálukọ́ mọ̀ sí ní tọ́ bá wù. ntí ọ pàtàkì lórí yín jù nísìn ẹ báyà sọ̀rọ̀ kó gbà Islam ẹ má rò kó difficult ẹ sọ fún ọba tó dáa Sayyidina Abu Hurairah radiyallahu anhu irú rẹ̀ ṣẹlẹ̀ sí ọ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ ọba sọ mùsùlùmí yàwọn di mùsùlùmí ọ̀dẹ̀ sọ̀dà sódì ẹ̀hẹ́n mo máa mú example ọmọkùnrin kan wá gbogbo bàbá yẹn ìyá náà ó gbóná nu church báyìí ó tún wá àpè Jehovah witness kó tó gba ya kó tó change ó máa difficult gan but àkíyàn ó padà gba Islam ni kó tó jáde láyé. ìyá àti wàhálà ṣe rí nìyẹn. Jehovah witness ni wọ́n mọ pátápátá nínú ṣọ́ọ̀ṣì lọ́ọ́ pé. ọlọ́run mọ̀ bí tí ó ti mú ẹ bọ́ ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run bọ́ gbà yóò bá dá padà sójú ọ̀nà. eléyìí tó tún sì kejì ni pé broda mi tó jẹ́ pé ìyá kan bàbá kan ló bí wa so broda mi yẹ ló wò mí dàgbà pàtí àti bàbá jáde láyé mo sì kéré so broda yẹ ni wọn ló lẹtọ àti wọn bá sọdọ yẹ bàbá kékeré bẹ́ẹ̀ ni <laughs> so broda yẹ ó jẹyàn tó dáa gan ó wá fẹ́ yàwó kan so yàwó tó fẹ́ yẹ ó di báyà bí ọdún méjì sọdún mẹ́ta yàwó yìí lọ ó bímọ kan ọmọ yẹn jẹ́ Fatima so yàwó yìí wá lọ kì í ṣe pé bóyá àjà kì í ṣe pé bóyá àwọn àti broda mi jẹ àwọn ní ìṣọra Sunday èmi pẹ̀lú broda mi yẹ alọ sóko ok a máa wá padà dé làbá ń lé mọ́ báwo ló ṣe jẹ́ bọ́dà mi ní láti gbéra láti lọ sílé wọn gbàtí bọ́dà mi délé wọn ó bá wọn ń bẹ̀ ó bá ìyàwó ẹ̀ ń bẹ̀ ó lóun ò fẹ́ bọ́dà mi mọ́ bóyá àwọn èèyàn ló wá kó sí because ìyàwó tí mò ń sọ kìrìsẹ́nì ni hmm. bóyá àwọn èèyàn ló wá kó sínú ní owó kan kò tiẹ̀ yé mi ó sá lóun ò fẹ́ gbé bọ́dà mi mọ́ dípé ó padà lọ sí kóòtù ọ̀rọ̀ ẹ̀ ó inform kóòtù wọ́n invite bọ́dà mi wọ́n dẹ̀ tú wọn ká ní kóòtù ok ọmọ tiwa lọ́dọ̀ tiwa ọmọ yẹn ti dàgbà tó kọ́ ninety six náà bí ọmọ yẹn ọmọ yẹn ti dàgbà ń sìn ok ó máa wá padà lọ lé ọkọ before kó tó lọ lé ọkọ yẹn ó ti realize pé òun ti ṣe mistake. ta ló realize. ìyàwó ok ó ti realize after two years ó realize pé ó ṣe mistake ó fẹ́ padà sọ́dọ̀ broda mi broda mi ò tí ì fẹ́ yàwó mi gbà yẹn but broda mi fariga olóhùn ò gbà mọ́ wọ́n bẹ títí títí olóhùn ò mọ́ but ọmọbìnrin yìí ìyàn tó dáa ni ọmọbìnrin tí wọ́n ń sọ iṣẹ́ nígbà tó wà lọ́dọ̀ wa ìyàn tó dáa ni àwa la àwa la wẹ̀ sí Islam. okay so ó jẹ́ yẹn kọ́tẹ́ pé kò tiẹ̀ síjà kò sí anything n tó fa òye mi sá tó fi lọ ok after two years tó wá realize. inú ni tó fa wa <laughs> kò sí ọ̀rọ̀ lè <laughs> so after two years tó wá realize pé òun fẹ́ padà wá sọ̀rọ̀ broda mi wá gbà padà mọ́ so broda mi wá fẹ́yàwó mi. two years yẹn kí ni fi ṣe ká. kò ó sì wà ń lé wọn. kò sọkùnrin kankan. kò sọkùnrin kò sẹ́ni tì. awàlá alẹ. ó sì wà ó sì wà ń lé wọn. Ah. bẹ́ẹ̀ ó wà lé wọn oh, o bóra mi wà gbà padà mọ bóra mi kún ní láti lọ fẹ́ mi. ó ṣe dà. after bóra mi wà fẹ́ yàwó mi. torí obìnrin tó jẹ lọ fún ọdún méjì. after ti bóra mi wà fẹ́ mi. sọkùnrin kan lè jẹ lọ ọdún méjì <laughs> after after ti brother mi wá níyàwó mi so ìyá náà wá gbọ́ ńgbà tó ti di pé òun ti bẹ̀bẹ̀ títí tí ó bẹ gbogbo àwọn tó yẹ kó bẹ̀ sí brother mi kan bóun bẹ̀bẹ̀ brother mi ò bẹ̀bẹ̀ so ìfún omi gan yìí fọ́ pé kán jọ pé kán jẹ́ kó má padà bọ̀ wá jókòó tó ma onírara ó rà mí ní àfitọ́ yẹ pé mi gan èmi pẹ̀lú òun àní kíra wọn ló òun ló dẹ̀ wò mí dàgbà ló tọ́jú mi ló ṣe everything tó nífẹ̀ẹ́ sí mi gan ok nígbà tí ó wá di pé woman yẹn náà wá padà wá lọ́lé ọkọ òun náà wá lọ́kọ ó lọ́lé ọkọ so after tó wá lọ́kọ ó wá dún lé ọkọ yẹn for the good five years kò rọ́mọ bí ó ṣe ṣe ṣe kò rọ́mọ bí ok in the next six years tó lọ́kọ ọkọ ẹ̀ wá travel ọkọ ẹ̀ wá padà dé ọkọ ẹ̀ kú accident ok ọmọ ẹyọ kan péré tó ní láyé iná lọmọ tó wà lọ́dọ̀ wa tó bí fún wa yìí hmm. broda mi ti fẹ́ yàwó mi ó kọ̀ olóhùn ò ní fẹ́ yà ó ní òun ò ní ní ọkọ mi mọ́ unless tó ń bá máa padà sí ilé ọkọ àárọ̀ òun ló kù ok ó padà wá lọ pé àwọn èèyàn tó pàtàkì dìde sí pé ká máa bóun bẹ broda mi hmm. ọ̀rọ̀ yìí fọ́ fún mi náà torí pé mi pẹ̀lú ẹ̀ àti broda mi náà lájọ wà hmm. mo ti rí gbogbo wàhálà tó ti ṣe pẹ̀lú gbogbo ohun tó ti dé bá èmi náà fẹnu síbi bóyá kí wọ́n rà mí àsìsì ẹ̀kọ́ gbà padà kó jẹ́ kó wá jókòó ti ọmọ ẹ̀kọ́ lọ́mọ méjì hmm. eléyìí tó fẹ́ kò bímọ fún un tó ti padà kú ṣùgbọ́n rà mí wá ní tí mo bá ti lè fẹnu sí pé kémi kóhun gbà padà àti pé láyé tí ó fi jọ́gbìn dàrí kí èmi àti òun àní sọ̀rọ̀ kára wọn. anú <laughs> ọmọbìnrin dé ń sè débi pé <laughs> tẹ́yìn bá rí ní ìsìn ó ti. so ti níyàwó. èmi ti èmi ti níyàwó mo ti bímọ. ẹ̀sùn bá ẹyọ kan ló tì ní. ẹyọ kan ló tì ní. torí ń gbà tó lọ́wọ́ bá sọ ní fankihu ma taba lakum minan nisa ma taba lakum minan nisa ètò bá wù yín nínú obìnrin ní kẹfẹ́ kò ó ní òwú mọ́ ó ní òwú mọ́ égbò ọkàn ni sentiment lẹ́yìn introduce sínú issue yìí ó dẹ̀ lè yẹ pé sentiment yẹn ni ó kó tọ́ba rẹ̀ wá wá sí pé ìwọ lọ láṣẹ kínní kan àròjù ilal asli kí nǹkan padà sí pìlẹ̀ rẹ̀ kí nǹkan kínkínní báyìí ni wọ́n fà di pé nísìnyí tí ò tinú wá gbàtọ́ bá yá náà nǹkan ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ sọ pé o. mo sọ o mo sọ kó so tọ́ba tinú rẹ̀ wá ẹ má ba bẹ̀ lọ́wọ́ bá tọ́nà bá wípé òun náà ni ó ọkọ rẹ̀ kọ́lọ́ mọ́ fọmọbìnrin yẹn ráre kó dẹ̀ kó sínú bọ̀dá ẹ ṣùgbọ́n ma n ti egbò ẹ ẹ n tó ń béèrè lọ́wọ́ rẹ̀ náà ní irú kéèsì lọ́wọ́ èmi náà ní kéèsì lọ́wọ́ sẹ́ẹ̀. sórí gbàtà lọ sílé ẹni tó ṣẹlẹ̀ sí mi àbú Aisha àti àbú àjọ lọ ni wọ́n tún bí mí léèrè níbo la wá ná mo ní ọ̀dọ̀ àwọn èèyàn ìyàwó mi ti tẹ́lẹ̀ ni mo wá kí wọn wọ́n ní ah tí bá ń ṣe bí wọ́n ṣe ń ṣe sí mi bá ń jọ ń ṣe ń ṣe tẹ́yàn bá ní kò sí nǹkan kan ọ̀kọ̀sọ́mọ wọn lè mí mọ́ kò believe bàtà fi sin dọ́tà mi lọ́lẹ́ ọkọ ní the other time wọ́n send the delegate wa as of ìjẹkẹta sẹ́yìn wọ́n sì màmá rẹ̀ sì pè é pé ṣé mi tí tí a jìde ni àbódìgbà tó ń bá wa bá mi lẹ́kọ̀ọ́ kí n tó wá yọjú sóhun tọ́da tí mi ìbá tètè wá o ń gbàlejò lẹ́kọ̀ọ́ nìyẹn tó bá ṣe ń ṣe síra bìlíìfù yìí pé. Uh, kò sí nǹkan láàrin wa àtọ̀hún ma wọn mọ́ ètò àpélékè jù bẹ́ẹ̀ wọ́n máa ń pe ìyàwó tó wà nílé mi wọ́n jọ máa ń sọ̀rọ̀ mi tiẹ̀ ibi tó le dé lọ́kàn mi mi tiẹ̀ béèrè rí pé kílẹ̀ ń jọ ń sọ ná ọ̀sá lè fa wálé mi tipátipá èmi ti nǹkan sáwà lọ́wọ́ rẹ̀ àbá wà so àwọn kankan ni tó yẹ pé egbò ọkàn ni tó yẹ pé kò lè yé wọ torí ẹ ẹ fíìlì bó ṣe ń fíìlì so ti yé báyìí nísìnyí ó oh, fíìlì bó ṣe ń fíìlì so sáàmà sàdúà ibi tí ó jà sí wọlá alam torí mo ní ọ̀rẹ́ tèmi tájọ ka secondary school màmá rẹ̀ kọ bàbá rẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún méjì lẹ́yìn ogún ọdún ó lé ọdún márùn-ún màmá yẹn wá padà wá wọ́n fẹ́ra wọn ó lóun wá mójútó ọmọ mo ní ọmọ tó ti dàgbà tá a ti jọ ń ìgbà tó yẹ kó mójútó o mójútó wọn ní kéèmí ọmọdé àti rọrọ báwọn kéèmí ọgbẹni sọ ọmọ èké ní sẹmí mo ní bẹ́ẹ̀ ni ọmọ èké ní sẹmí lóòótọ́ èmi ò mọ ti ń bẹ láàrin wọn padà wọn wà lé wọn wọn jọ wà lé wọn dìsìn so Ọlọ́run ló lè kọ ọyún àdúrà lẹ́yìn máa ṣe tọ́lọ́wọ́n bá bá ṣe kọ pé yóò jẹ ọkọ rẹ̀ kọ́ má jẹ́ lórí aburú kọ́ má dẹ̀ fi ṣe sábàbí orí burúkú fún ọ̀kan nínú àwọn méjèèjì àdúrà tí kẹ́ máa ṣe nù ṣùgbọ́n pé kò sí lọ́wọ́ ẹ̀yẹ kò sí lọ́wọ́ gbogbo yín ọwọ́ ọba adẹ́dà lọ́wọ́ ẹ̀ so ẹ bẹ̀ lọ́hùn ẹ máa bẹ̀ lọ́hùn fún un. subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk salaamu alaykum.